الله والحمد لله والسلام على من لا نبي بعده adákọ fún Allah subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí adẹ̀tú tọrọ nkẹ́ àti ngẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò yìí ètò wa ìmọ̀nà al-Qur'an àti sunna eléyìí tí ó máa ń gun orí afẹ́fẹ́ tí àwọn olùkọ́ wa olùmọ̀ wa dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àtolùdásílẹ̀ al center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ ti bí tí wọ́n máa ń bá a sọ̀rọ̀ níbẹ̀ ètò náà tún ti gorí afẹ́fẹ́ lọ́mọdé lágbà àtọkùnrin àtobìnrin wa ẹ jẹ́ ká tún súnmọ́ ìdí àpótí wa kí a lè bá a máa ṣàlékún ẹ̀sìn wa bísímilà. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ eléyìí tó burú tọ́nà ń ṣe léèwọ̀ tó sì jọ ọ̀ràn yẹn wípé ká jìnnà sí òun náà ni ẹ̀rí èké a ti pé ẹ̀rí tá a fẹ́ jẹ́ yìí ẹ̀rí irọ́ ni a fẹ́ jẹ́rìí irọ́ lórí nǹkan kan Islam ò gbà pé kéèyàn lọ máa jẹ́rú ẹ̀rí bẹ́ẹ̀ ní tó sì máa ń fà tọ́pọ̀lọpọ̀ fi máa ń jẹ́rìí èké òun náà làǹfààní ilé ayé pé wọ́n ti fi yé bí tó bá fi lè jẹ́rìí fáwọn ó gbowó lórí rẹ̀ àbí tó bá fi lè jẹ́rìí fáwọn tí nǹkan bá fi lè já má wọn lọ́wọ́ àwọn ò fún ọ nípìn báyìí nínú irú nǹkan báwọn. ó lè bọ́ sí kó padà rí nǹkan lé ayé yẹn gbà ó sì lè rí bẹ́ẹ̀ kí wọn náà bá wọn nípìn níbẹ̀ ṣùgbọ́n má gbàgbé o ìpín aburú iná nìpín tó gbà ọ́ ìpín tó ń túmọ̀ sí pé ọfẹ́ kí wọ́n gé iná fún ọ òun náà ní nǹkan tó padà gbà níbẹ̀ kí ni mùsùlùmí tiẹ̀ wá débi pàǹparọ̀ tó fi wá máa jẹ́rìí èké irọ́ púpọ̀ yọmọ èèyàn nítorí pé irọ́ máa dọ̀tí ẹnu irọ́ á máa dọ̀tí èèyàn ẹnikẹ́ni tí bá ti ń parọ́ wọn níyì wọn níláárí láwùjọ ọmọ èèyàn nítorí pé irọ́ rẹ ẹ̀kan ni ó níyì mà lẹ́yìn rẹ̀ àbùkù lọ́kàn wọ́n dàbí ọdẹ afífìlà périn ni ọjọ́ kan náà ló fi níyì mà nítorí fún wa lónìí a mọ̀ a lè kọ́ ha ahín lẹ́yìn rẹ̀ ló tún parọ́ fún wa mọ́tá gbà fi rọ́ sí irọ́ máa sọ̀yàn adéyàn jábútẹ́ tí ò ní níláárí kankan láwùjọ àwọn èèyàn ẹni tí sì ń jẹ́rìí èké yẹn níta dájú ó náà ní pé ní tí ọ̀dà ní ń fa mara o ọ̀ ń fa burú mara ọ̀ ń fa náà mara lànàbí wa sallallahu alayhi wa sallam ló ṣe pé ẹ̀rí èké ní ọ̀kan nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ ńláńlá ó ní ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ̀ yóò àjẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ ń fún yín nírò nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi jù ó wá ní al-ishraku billah ìṣẹbọsọlọ wa uququl walidayn ṣíṣe àwọn òbí méjèèjì wa qawlu zoor àti ẹ̀rí èké al-imam al-bukhari àti muslim ló gbà wá abubakar radiyallahu anhu òun ló gbẹgbà wá ìwá ó wá ní anabi sallallahu alayhi wa sallam nígbà tó sọ̀rọ̀ débi

ò ń pèrọ ní diplomacy ò ń pè ẹ̀rí èké ní ká wí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó ọmọ yìí yan nísìn tó ti tara ẹ̀rí èké tó ti jọ pàdánù dúkìá rẹ̀ ọ̀nlọ jẹ́rìí fẹ́nìkan pọ̀ ń lò nílẹ̀ tí ò ní baálẹ̀ tí òun fi lọ gba éka lórí éka lẹ̀ lọ́wọ́ àwọn ẹni tó ní wọ́n wá bu iye éka kan fún wọn náà pé ẹ̀san ẹ̀rí èké tó bá wọn jẹ́ nìí àwọn náà ti fura olóòní mú nǹkan kan nínú rẹ̀ lò títà níwọ náà ta gbogbo ẹ̀ torí kìí ṣe lẹ́ẹ̀rí bó ló di lẹ́bù kò sàdédé di lẹ́bù ńgbà tó ṣe pé ìwọ náà mọ̀ pé rí èké eléyìí tẹ́ ẹ lọ tẹ́ ẹ lọ jẹ́ ni ló jẹ́ kí wọ́n pẹ̀yìn lẹ́ni lẹ́hùn ọwọ́ akú bó ti ṣe wá bó ti ṣe wá parọ́ fọlọ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù wípé ní tó kìí ṣe rọ́ bẹ́ẹ̀ náà ni látàrí ẹ̀rí èké àìmọye náà lẹni tó jàǹbá tó jalè tí ó lọ jẹ́rìí tó lọ jẹ́rìí gbé wípé kò jalè ìwọ nìkan sì lẹni tí wọ́n mọ̀ pọ́ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí ó wà lọ jẹ́rìí èké láti sọ pé n tó ṣe kò ṣe nítorí pé ẹ fẹ́ fàyọ àìmọye tó ti fẹ̀rí èké ba nǹkan tó dáa jẹ́ àìmọye tó ti fẹ̀rí èké tó ti fi pa àwọn èèyàn lẹ́kún báwo ló ṣe wá fẹ́ ṣe é nígbà tó o bá dọ̀dọ̀ lọ. ẹ̀rí èké a máa sọ ni dípò kíì wọ́n máa ń sọ yàn dání tó ṣe pé wọn à nílé gbẹ̀rí ẹ̀jẹ̀ nítorí pòpùrọ̀ ni. fún àwọn ńláńlá náà ni kéèyàn kọ̀ láti yọ zakat owó tọ́nà wọn bá fún wa eléyìí tó ṣe pé ó ní ká yọ àwọn àdá mélòó ìdá kan nínú ogójì nínú owó tó fún wa tó bá jẹ́ pé náírà ń kóbo ni pé wúrà àti fàdákà ó sì ní tó bá jẹ́ pàgùtàn ni pàgùtàn wọn bá pógójì ẹyọkan ṣoṣo láàyò àní yé yọyọkan yín títí kágùtàn ó fi pé ọgọ́fà ó dìgbà tó bá di mọ́kànlélọ́gọ́fà làgùtàn ó tó di méjì tayọ ẹ dákun ẹ wò ọgọ́fà ẹyọkan mọ́kànlélọ́gọ́fà àgùtàn méjì ọba tó ṣe adúrú oore yìí fún wa ẹ wọ àwọn nǹkan kínkìnkì tó ní káyọ ó lò ní yọ nǹkan kan nínú màálù ṣáájú kí màálù rẹ ó tó pọ́gbọ̀n ó ní yọ nǹkan kan zakatu fún ràkúnmí àbí ràkúnmí yẹn bá pé márùn tó bá sì pé márùn ràkúnmí kọ́ ló yọ àgùntàn kan ló yọ fún àgùntàn kan náà ló tún yọ fún ràkúnmí mẹ́wàá àbí àgùntàn méjì fún ràkúnmí mẹ́wàá àgùntàn mẹ́ta fún ràkúnmí mẹ́ẹ̀ẹ́dógún àgùntàn mẹ́rin fúnra kúnmi ogún tó bá wá di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó di márùndínlọ́gbọ̀n ìgbà náà ló ti wá yọ ràkúnmí ẹyọ kan Allahu akbar kí ló á pọ̀ ní ilé yìí ọlọ́run ẹlẹ́dàá wa kò tún ní ojoojúmọ́ ni ẹ máa yọ zakat kò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kò sọ pé oṣooṣù ó ní zakat ọ̀pọ̀lọpọ̀ zakat ọdọọdún ni ọdọọdún wọn yọ zakat owó tàgùtà àti ti káràkátà àti ẹ̀tọ́ ń bá ń ṣe ọdọọdún lọ́mọ yọ zakati rẹ̀ ẹ̀ka lọ́dún. àfi ẹni tó bá jágbe lọ́nà wọn bá ní wa atu haqqahu yawma hasadihi ọjọ́ tẹ̀ máa ń kéré tẹ̀ ń kéré oko ìníkẹ́ yọ ìwọ ọlọ́run kù níbẹ̀. tọ́ bàgbẹ́ bá kó èrè oko lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀ka náà ní ọ̀yọ́ zakati rẹ̀ tó bá sì kéré oko lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ní ó yọ zakat rẹ̀ kì í wá ṣe gbogbo ọmọ dáko ọmọ kéré oko ní islam tún ní kó yọ zakat àyàfi tí èrè oko rẹ̀ tó bá pọ̀ tó hamsatu awusok hamsatu awusok ó túmọ̀ sí múdù ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún méjì múdù ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún méjì irú múdù tá a máa lò láti yọ zakat al ní ìparí ramadan tẹ́lẹ̀ oko wa bá pọ̀ tó bẹ̀ láti tún yọ zakat eléyìí náà nǹkan kí n láyọ ìdá kan nu mẹ́wàá péré bàbá sì ní omi òjò kọ́ ni ó mu tó fi dàgbà àwa là ń pami àwa là ń ṣe wàhálà kíní kan ń dàpọ̀ sí ẹ́ńjìnì tá a fi ń fa omi kò sí wàhálà ìdá kan nu ogún kí lọ́ọ́ á pọ̀ ń bẹ̀ tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yọ zakat wọ́n dàgùn láṣì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní kéèyàn kọ̀ láti yọ zakat ọlọ́run ẹlẹ́dàá ni wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum bal huwa sharrun lahum sayutawwaquna ma bakhilu bihi yawma al-qiyamah ọlọ́run bá ní àwọn ẹni tí wọ́n ń sáhùn pẹ̀lú ntọ́lọ̀ wọn bá fún wọn nínú àjùlọ rẹ̀ wọ́n máa ń lérò pé rere leléyìí já sí fáwọn o aburú ni ọ̀jẹ̀ fún wọn o nítorí pé ní tí wọ́n fi sahun tí wọ́n kọ̀ láti yọ ọ̀hún òun náà láfi fún wọn lọ́rùn láfún pa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́nkọ́ sànù wa owó tẹ kọ̀ láti yọ zakati rẹ lọ́lọ́wọ́n bó fi fún yín lọ́rùn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ṣé eléyìí tí wọ́n ń retí nù tó fi yọ zakati ò ń retí kó fi ọ́sẹ̀ sìn ní gbangba kìyàmù ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ́ kó yọ zakati subhanallah zakati yìí kuma ọlọ́run bò ní kó kó ọlọ́run sì ní kó fún lè máa mú tábà wá pé ya ìdá kan ní ogójì tí ní káwa náà máa tá ní zakati wọn yọ orígun kan nínú orígun ẹ̀sìn islam ní ẹ̀ẹ̀kan lọ́dún yàtọ̀ sẹ́ni tí ń dáko tó o bá sì yọ ọlọ́run tuntun ṣe àlàkalẹ̀ ibo síta fún eléyìí tí gba tí ò sì kí á ló dé tó lè yọ zakat bákan náà àdìsá nàbì sallallahu alaihi wasallam náà fi hàn irú ewu ńlá tí ń bẹ lórí ẹni tí ó bá yọ zakat àlàyé ń táyà yìí wí torí pé àyà sọ pé nǹkan tí wọ́n fi ń sahun tá a fún wọn ní dúkìá tán kọ̀ láti yọ zakat rẹ̀ láàfin fún wọn lọ́rùn pa bó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmá àdìsí wa ni ma min sahibi kanzin la yu'addi zakatahu إلا أحمي عليه في نار جهنم فيجعل صفائح فيكون فيجعل صفائح فيقوى بها جباؤه وجبينه حتى يحكم الله بين عباده في يوم كان مقداره خمسين ألف سنة ثم يرى ثم يرى سبيله إما إلى الجنة wa imma ila an-nar rawahu muslim anabi sallallahu alayhi wa sallam ó ní kò tí ó kó pẹpẹ ọ̀rọ̀ kan jọ láyé tí ó kọ̀ láti yọ zakati rẹ̀ àfi kó ṣe pé wọ́n gbé gbóná lára ana jahannam tó bá dijọ́ wọ́n di wàhálà wàhálà wàhálà gbogbo owó tó kọ̀ láti yọ zakati sọ di wàhálà wàhálà wọ́n wá fi jó àwọn ẹ̀gbẹ́ wọ́n máa fi jó iwájú rẹ wọ́n máa fi má iwájú rẹ ori rí i pé wọ́n fi ń ju ọ lọ́wà títí tọ́nà wọn bó fi ṣèdájọ́ tán láàrin àwọn ẹ̀dá tọba bá dijọ́ ọjọ́ tó ṣe pé ọjọ́ kan ni àmọ́ òdiwọ̀n rẹ̀ ó dà gẹ́gẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún lẹ́yìn náà ìní ẹni tí wọ́n fi owó rẹ̀ má láàyè ni ó wàá rí ojú ọ̀nà rẹ̀ lọ ni o tàbí iná àdéhìí Imam Muslim ló eléyìí túmọ̀ sí pé ní gbogbo ìgbà tọ́lọ́run bá ń ṣèdájọ́ lọ́wọ́ wọ́n máa fi iná dúkìá rẹ̀ wọ́n máa fi máa la bọ́bá wa jẹ́ pé ó bá wu ọlọ́run kọ́ lọ wà lẹ́yìn rẹ̀ wípé iná tá a fi jó la ló di wọn ọjọ́ ẹyọ kan tó túmọ̀ sí bíi ti túmọ̀ yọ lọ wà àlìjánà tó tọ́lọ̀ bá sì tún wípé tọ̀ kò tí ì tó níyà àyọ zakati rẹ̀ yóò tún máa lọ́nà jahannama náà ni tọ́lọ̀ má sì wá lọ́mọ náà. nínú ẹgbàwọ́rọ̀ tí imaamu bukhari tó náà tún gbé jáde nínú sàhíhì rẹ̀ látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam ó sọ pé man ataahu allahu maala falam yu'addi zakatahu ẹnikẹ́ni tí ọlọ́run bá bá fún lówó tó wá kọ̀ láti yọ zakati rẹ̀ mọ́sẹ̀lẹ̀ rẹ̀ hùwẹ́ ọmọ alqiyamati shuja'an aqra ọlọ́run ọba yóò sọ dúkìá rẹ̀ fún yóò sọ di ejò apárí ejò wọ́n ní kí ló dé tí ó fi jẹ́ apárí ejò wọ́n ní látàrí oró eléyìí tó ṣe é pé yóò wà lára rẹ̀ irun ò ní wù lórí rẹ̀ tọ́ ejò yìí ọlọ́run amukọ́ lọ́mọ lára ọlọ́run máa fi fìyà jẹ ejò yóò máa wá pariwo yóò máa sọ yìí pé ana màlúkà ana kanzuka èmi lówó rẹ èmi ni pẹpẹ ọrọ̀ rẹ tó kójọ láyé tó láti yọ zakati rẹ ìgbà tí wọn bá ń sọ fún ọ pé sọọdọ mà ni tí wọn sọ pé ta mọ wọn máa sọ pé ana màlúkà ana kanzuka èmi lówó rẹ èmi ní kẹ́kẹ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ lànàbí wa ka ọ̀rọ̀ ọlọ́run pé wala yahsabanna alladhina yabkhuluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum bal huwa sharrun lahum sayutawwaquna ma bakhilu bihi yawma al-qiyamah àwọn ẹni tí wọ́n ń ṣe ahun tí wọ́n kọ̀ láti yọ zakat nínú tọ́lọ́wọ́n bá fún wa wọ́n kò rí bẹ́ẹ̀ aburú ní ọjà sí fún wa àti pé ní tí wọ́n fi sahun tí wọ́n kọ̀ láti yọ zakati rẹ̀ òun náà láàfi fún wọn lọ́rùn pa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù orí ọdọwọ́ wa kìí ṣe pé ẹni tó ní iṣẹ́ kan lórí ṣe fọ́lọ́ àbí làwọn bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ni wọ́n rí ṣe fọ́lọ́ tọ́lọ́ wọn bá fi fún ọ lówó àdánwò ni ẹni tí ò ní kìí í kan ló ń ṣẹ̀ àbẹ́sẹ̀ kan làwọn èèyàn rẹ̀ sẹ̀. wọ́n á yí òróró rẹ̀ lára tiẹ̀ àdánwò náà ni so ọlọ́run ní ìwọ tá a fún ọ́ máa mú nínú owó rẹ̀ zakat tó máa fi sọwọ́ sáláìní láàrin yín tó wọ́n máa gbà ní zakat lójú àná kágbọ̀nsẹ̀ gbọ̀nyànù kí ìyà tí ń jẹ àwọn èèyàn kó wábì kan forí lé kí ìgbésí ayé ẹni tí ò ní tó kó lè bá a dùn kí gbọ́ngbọ́n kọ́kọ́ sí fóònù náà kó má bàa jẹ́ pọ́wọ́ àwọn olówó nìkan iná lówó ọ́fíìsì ìdí tọ́lọ̀ fi ní kí ẹ yọ zakat nù ìgbà tí wọ́n wá kọ̀ láti yọ kò sí tàbí ṣùgbọ́n ọ̀bọ̀ lọ́wọ́n bá pàdé yá tètè yọ láyé ń bì má dìgbà tó o bá pàdé ọlọ́ lọ́sẹ̀sẹ̀ wàá máa pé ìbáṣepé mọ́ ni torí ìbáṣepé òun kò wúlò máa yọkàn sílẹkùn sí àṣetán ni nítorí ti lọ ti lọ ìwọ náà lọ kọ̀ láti ṣe ọkọ̀ láti tẹ̀lé tọ́lọ́ òun wò pé ẹ̀dá bíi yọ zakat sí òtó pé máa fáwọn èèyàn sàrà zakat yọ ṣe sàrà ni kò fún yàn nínú eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí pàápàá jùlọ nínú oṣù Ramadan tá a wà báyìí ẹ náà ní kéèyàn ọmọ àmà kó ba sùyàmù rẹ̀ jẹ́ kó lọ jẹun àbí kó lọ mumi àbí kó lọ rọ́ọ̀lù obìnrin kó máa bá lò lọ́sàn-án Ramadan tó bá fi ṣe bẹ́ẹ̀ tó lọ sùyàmù rẹ̀ jẹ́ láì nídìí pàtàkì tíṣẹ́rí àgbà wọlé ó ti ṣe ọlọ́run ọba lẹ́sẹ̀ ńlá o tìrìkà nàbì sallallahu alaihi wasallam ó ti fi hàn wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma wọn nàbì sọ pé bóni ìsìláàmù ala khamsin orí òpó márùn iná là á mọ ìsìláàmù lé lórí ó sì sọ fún wa ó fi ramadan ó fi ṣe ọ̀kan nínú àwọn òpó márùn yìí báyìí ẹ̀ṣẹ̀ ńlá burúkú ìní ọjà sí o fẹ́ni tó bá finú fẹ́ dọ̀ fojú sílẹ̀ ba sùyàmù rẹ̀ jẹ́ sùyàmù tí í ṣe ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam dájúdájú ẹni tó bá dán wò ìyà tí ó jẹ lórí ìwà yìí ìwà tó le ìyà tó le sí. Al-Imam An-Nasa'i rahimahullah nínú tírà rẹ̀ sunan kubra ọgbà ẹgbàá ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ abu umama abu umama albahili radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́n tánàbì sallallahu alayhi wa sallam sọ pé láàrin ìgbà tí mo sùn ẹni méjì wá bá mi ìní wọn bá mú mi wọ́n gbá mi ní apá mú wọ́n sì mú mi lọ síbi àpáta kan eléyìí tó ṣe pé àti débẹ̀ kò rọrùn wọ́n á sọ fún mi pé kí n gorí àpáta yẹn wọ́n á sọ fún wọn pé kọ̀rọ̀ mi lọ́rùn mi lè dàgùn wọ́n á ní àwọn ràn án lọ́wọ́ tó fi gùn mo ságùn pẹ̀lú ìrànlọ́wọ́ wọn títí nígbà tí mo wá dé àárín gbùngbùn àpáta yìí mo wá gbọ́ àwọn nǹkan tí ń ró panlápanlá oníbo làwọn ohun yìí ti ń wá wọ́n ní wọ́n lélẹ́yìí gbé àwọn ọmọ náà nì ìgbé àwọn ọmọ náà nì lẹ́yìn náà làwọn méjèèjì tún mú mi lọ a sọ́dọ̀ àwọn èèyàn kan tẹ́ pé wọ́n so wọ́n rọ̀ wọ́n so wọ́n rọ̀ lẹ́ni tó ṣe pé gbogbo ẹnu wọn ọ̀ ń pọ̀ ẹ̀jẹ̀ mo ní tàwọn ta làwọn eléyìí wọ́n ní alladhina yuftiruna qabla tahillati sawmihim àwọn làwọn ẹni tí máa sínú ṣáájú kásìkò àti sínú ẹnu tí wọ́n kóró sẹ̀sìn fọlọ́run tó tó orí pé aburú ńlá ni kọjá pọ̀ ń jẹun ọ̀ ń ba rẹ jẹ́ àsìkò àti sínú òtítù ọ̀ ń àbí ma ọ̀ ń já onímìmì kan ò ní mì o ìgbà wa yìí jẹ́ ìgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn àwa eléyìí tó jẹ́ ti ese eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí wa pé ká sí nítorí pé máa ba tẹni jẹ́ òun náà ni ẹni tó lọ ń bò láṣìírí ó lówó tó fi lè lọ sí hajj kó wá kọ̀ láti lọ sí hajj tó ń ti pọ́ lágbára àti ṣe bẹ́ẹ̀ torí pé ní tìǹ ti fi sẹ́kàn sílẹ̀ tọ́jú orígun kan nínú orígun ẹ̀sìn islam márààrún ilé ìtàdé ti abdullahi bin umar ilé ìta àwíṣáájú tó tọ́ka sí pé ọ̀kan nínú orígun ẹ̀sìn islam ni olóríire yóò máa yára láti ṣiṣẹ́ rẹ̀ nù yóò sì máa gbìyànjú láti máa ṣiṣẹ́ eléyìí tí ó mú kó ga nípò lọ́dọ̀ Ọlọ́run olóríire kan ò ní fi hajj sílẹ̀ kó lòun fẹ́ ṣe hajj ti ṣe ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún olóríire ò ní gbàgbé ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ní ajjalul khuruja ila Makkah ẹ yára máa tètè jáde lọ sí mẹ́kà láti lọ sí hajj fa inna ahadakum la yadri ma ya'ridu lahu min maradin aw haja torí kánìkan nu yín ọmọ tó lè ṣẹlẹ̀ só bóyá àárẹ̀ àbí bùkátà kan tí ò ní jẹ́ ò lọ wá ló dé owó tẹ̀ ń dìkà owó tẹ̀ ń kóká kí ló dé tẹ̀ lọ sí hajj tó fi wá jẹ́ pé nǹkan míì tẹ́ fi síwájú. Si òun náà ni bàbàrà lójú yín bí ẹni tó ra tó ní àfikún ọkọ náà torí kò wu ohun tó ń bá lọ sí hajj kó wọn dé kó wọn má rìbìdé sí àrìbìdé sí ló fẹ́ àbẹ́ni tó ṣe é pé mọ́tò ní ń dù bí mọ́tò rà ti hajj ọ̀bọ̀n báyìí àbí ètò kọ́lé tó ní lẹ́yìn ilé mọ́tò ní ọ̀kọ̀ọ̀kọ̀ kàn kó á tó tá a sì ti mọ̀ pé bá a bá kú lẹ́ni tó kọ́lé àníbì kan tá à ń gbélé lọ tá a bá kú lẹ́ni tó ra mọ́tò àníbì tá à ń gbé mọ́tò lọ ṣùgbọ́n ẹni tó bá kú tó ṣe hajj hajj rẹ̀ ọba lọ wọ́n yìí gbájì sílẹ̀ sáyé kẹ́ni tó ṣe hajj kò wọ́n dà lọ kí ló á dé tó fi jẹ́ pé ní tí ó là ń fún láyè nísìnyí láti gba tí ò ní tán lọ́wọ́ wa ojú kòkòrò wa ó yẹ kó dá lórí pé in tó jára ẹ̀sìn wa amójútó àṣìṣe àfífalẹ̀ rárá nítorí pé àmọ́ tó lè ṣẹlẹ̀ sí wa lọ́la ẹni tó gbádùn ló máa ń ṣàárẹ̀ ẹni tó rójú láìrójú máa bá ẹni tó sì ṣe wípé ó lágbára láti ṣe òun ló lè padà kọ́lẹ̀ kí la fẹ́ máa fi sí gbàdá ti nínú àwọn orígun ẹ̀sìn wa eléyìí túmọ̀ sí pé. ẹni bá lówó tọ́lọ́nà tó fi lè lọ sí hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ sí bẹ́ẹ̀ onítàn sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀. lábẹ́ báwọn ajẹ́pẹ́nu rí ọ̀gbá kọ́ ọmọ wa fẹni tó lọ sí hajj ṣe yẹ̀yẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ yọ lẹ́nu ọmọdé ṣáájú alọ̀rọ̀ tiẹ̀ kàn nísìnyí ọ̀rálẹ̀ ọ̀kọ́lé ọmọdé ọkàn kájọ tàì kájọ ọlọ́run lọ sí hajj kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé owó tó kó lájọ ó lówó tí wọ́n máa bò náà san padà tí ò sì ní ní pípa nfin ni kéèyàn kọ̀ láti lọ sí hajj ẹ̀yin tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bùkún tó ràn kí ló dé tẹ́ lọ sí hajj kí ló dé tẹ́ pátì tẹ́ gbàgbé pọ̀kan nínú orígun ẹ̀sìn islam ni eléyìí tá a gbọ́dọ̀ pátì eléyìí ó túmọ̀ sí wípé hajj tá a pè lọ́kan nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún èèyàn gbọ́dọ̀ pátì a máa rí ẹlòmíín gbé mẹ́kà ẹlòmíì tiẹ̀ ń gbé Mẹ̀dínà tó wà nítòsí Mẹ́kà tọdún gbọọrọ tó fi wà ń bẹ̀ kò tiẹ̀ bára rẹ̀ sọ bí kíkún lọ sí hajj lẹ́ẹ̀kan rí àwọn èèyàn sì ń wá láti gbogbo gbogbo àgbáńlá yìí àwọn wá ń ṣe hajj onáṣẹ rí wọn ń gán ní wọn ṣùgbọ́n wọn ò ní kópa nínú ṣe hajj wọn á bi léèrè pé kí ló dé ó lóun ọ̀fẹ́ ní táwọn èèyàn fi máa fún òun wọn fẹ́ kí wọ́n máa bọ́ sáàrin àwọn yẹn kí wọ́n máa wá tí òun à ọ̀ wá ní ṣe hajj nítorí rádaràda ètò òun rò lórí rẹ wá lọ sí ṣe hajj náà ni torí ẹ ẹni tọ́lọ̀ wọn bá bá bùkún tó bò láṣìírí ẹ jẹ́ á gbìyànjú láti rí pa lọ sí hajj ẹ á dínà síbi tá a ti ṣe ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa eléyìí ti ṣe iṣẹ́ hajj ẹni tó ti ṣe ọlọ́run ọba kó gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ẹni tó sì ń gbèrò àti lọ ṣe ọlọ́run ọba kó ṣe rọrùn fún wa láti ṣe ẹni tí ò tí ì lọ rárá ọlọ́run sì nà fún ẹni tó ti lọ rí ọlọ́run ọba kó má ṣe lálọ́ máa naam. alhamdulilayi kí Allah subhanahu wa ta'ala kí o bá a san àwọn olùmọ̀ ní ẹ̀san olóore kí ó jọ kí ó ṣe eléyìí ní èyí tí ó jẹ́ ẹ̀san dáadáa fún wa ní ayé àti ní àlùkìyámà àwa tí a dẹ̀ ń gbọ́ náà kí ọlọ́run bá kó jọ kí ó bá a ní ẹ̀san dáadáa lábẹ́ bẹ́ẹ̀ náà ni ìbéèrè lè tó túmọ̀ sí pé nígbà tí ẹ̀ ń bá a sọ̀rọ̀ àtàfẹ́lì ní nǹkan bí ọjọ́ méjì sí mẹ́ta sẹ́yìn àwa ní láti béèrè báyìí nínú àwọn béèrè táwọn béèrè ni pé tí àwọn ènìyàn babalẹ nìkan bóyá tó lọ sórí òkè yẹn wọ́n wá ń yàn fún pé kó ṣe àṣeyàn pé kó gbàwẹ̀ òun náà wá dé láti ibẹ̀ ó tún sọ fún ará ilé rẹ̀ àti ọmọdé àtàgbà wọn bá gba ráwẹ̀ yìí kí ni ìdájọ́ ráwẹ̀ tó ń gbà yẹn. ọkọ ni pé lílọ tó lọ sí orí òkè kan tó ń sì jẹ́ mùsùlùmí nítorí dájú ni pé ti sẹ́lọ̀n ó sì ti fi islam rẹ̀ sílẹ̀ ó tún wá lọ bẹ̀tẹ́ ní tí wọ́n tún fi lé ọ lọ́wọ́ ohun tó ń kà á kún wọn náà tó ń ha ká so gbogbo ẹ̀ náà ẹ̀tẹ́bẹ̀ ẹ̀tẹ́bẹ̀ ìṣìnà náà ló tún tẹ̀lé ìṣìnà ẹnìkan kan ò gbọ́dọ̀ gbá lọ́wọ́ rẹ̀ á ń bọ̀sibọ̀si pé wọ́n tẹ̀lé níṣẹ́ lọ́yẹ kí gbogbo èèyàn jágbe máa wípé àfikọ́ padà sẹ́sìn Islam kọ́ ọ má bàa ṣègbè irú wọn à ń pè wọn à ń pè wọn pé kí padà sẹ́sìn Islam má tàn ara rẹ̀ dànù nítorí pé gbogbo ẹ̀tànjẹ ayé lọ́mọ kò sí nǹkan kan tó sọ fọlọ́n lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́run ti ṣàánú rẹ pẹ̀lú Islam kí ló wá dé tó wá sọ pé Islam ò pé ọ ìdààmú ayé rẹ ìdààmú ayé rẹ tẹ́ ń gbé ká tẹ́ ń tanra yín jẹ ṣé wàá mọ̀ pé ọ̀sẹ̀sẹ̀ sílẹ̀kùn kọ́ pọ̀ sí ni ẹnu rẹ̀ náà ló sì wà. náà lábẹ́ bẹ́ẹ̀ náà ẹ gbọ́ kí ni ìdájọ́ ẹni tí ó ń dìlé ìsọ̀lá àbẹ́yà látara pé ó ń ṣe sọ̀lá rẹ̀ nílé tàbí ó ń tẹ̀ lọ sí mọ́sídìdì ó wá ń dìlé ìsọ̀lá rẹ̀ fún gẹ́gẹ́ bí àkókò bíi forty minutes lẹ́yìn ìgbà tí sọ̀lá ti wọlé sọ̀lá ti wọlé bí aago kan ó ń ṣe sọ̀lá rẹ̀ láago méjì tó wọlé láago bí aago méjì kọjá di aago mẹ́rin kọjá díẹ̀ ó ṣe láago márùn so kí ni ìdájọ́ ilé. àbúrò ni èèyàn nídìí láti máa lọ́sọ̀ láti lára bẹ́ẹ̀ nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu olùbí anabi sallallahu alayhi wa sallam léèrè ayyul a'mali ahabbu ila Allah ìwọlọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ ó ní as-salatu li waqtiha ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ nínú rìwáyà kan as-salatu li awwali waqtiha ká ṣe sọ̀láàtì lákòókò àkókò rẹ̀ kí ni wọ́n á fẹ́ máa fi sọ̀láàtì rẹ̀ falẹ̀ sí. naam alhamdulilayi tó bá tún di ní ọ̀làbà kan náà a tún máa tẹ̀síwájú lórí ètò yín ètò wa ìmọ̀nà alukur'an àti sunna àbí Allah subhanahu wa ta'ala kí ó bá lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ lórí dáadáa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.